الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم alhamdulilah thumma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó kalẹ̀ dí àdúgbò muslim fẹ́lódò ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlékè ọlá àlékún àgbéga máa bá ní ṣe fún ilé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ tẹ́ fi ń gbóhùn wa ọlọ́run máa bá ní ṣàlékún dáadáa fún wọn kó jẹ́ kí gbogbo wa ká jèrè ayé àtijọ́ ògbìnlẹ̀ alkiyama àsìkò láìlátùlù kọ́dìr òun náà la wà ìta ń wá àwọn òru abí yìí ọlọ́run fi wá ṣe kòǹgẹ́ láìlátùlù kọ́dìr kò sí wá lẹ́ni tí yóò jèrè láyé àtijọ́ ògbìnlẹ̀ alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ tó wá pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abubakri taofik tí yóò kà fún wa bismillah. bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ويا أيها الذين آمنوا ولا أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tó pọ̀ àtàwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa muhammadu awal zubair bismillah. qala rasulillah sallallahu alayhi wa sallam albiru husnul kulik walithmu ma haka fi sodrika wakarita an yaktolibu alayhi nas rawahu muslim translation the prophet of allah peace be upon him said righteousness is good character and sin is that which disturbs your head and you do not like people to know of it transmitted by muslim. Lessons from the Hadith. Islam one Islam lays much emphasis on good behavior. Two, One should refrain from doubtful matters. Three, Any deed that causes doubts and confusions in one's heart should be avoided. 4. A believer will not like people seeing him committing sins. Ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí ni apá kẹrin ìdánilẹ́kọ̀ọ́ wa tí à ń bá bọ̀ nípa iṣẹ́ obìnrin ṣíṣe níta òun náà ni ó sì jẹ́ apá tí yóò parí ẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kọ́lọ́run kó tọ́ àwọn ìwà sọ́nà àwọn abala pọ̀ tó yẹ ká yà sí ṣùgbọ́n kò sí àsìkò torí àwọn àkọlé míì tó ń bẹ tí a fẹ́ sọ tó bá rí bẹ́ẹ̀ jẹ́mọ́ a ló ti ku abala méjì tá a fẹ́ yanjú abala alákọ̀ọ́kọ́ òun ni hukumu tasorufil mara fìmọ́lẹ̀ alakhas dúnà ibn zawjiha tóbìnrin bá wá lọ ṣiṣẹ́ ń ta àwọn mọ́jẹ̀mú tá a sọ ti pé iṣẹ́ tó ṣe ọ̀tá kò tọ́lọ́n ọkọ rẹ̀ yọ̀ǹda fún un bó o ní ó ṣe wá máa ṣe owó tó rí ń bẹ̀ eléyìí wà nínú àwọn ìbéèrè tí àwọn obìnrin máa ń bi wá tá a sì máa ń dáhùn rẹ̀ a tún wá rò pé ká tún ṣàlàyé ẹ̀ náà kí gbogbo ayé ó tún gbọ́ nínú ṣẹ̀ríà Islam gbogbo àwa tá a jọkọ ìyàwó ẹ jẹ́ ká farabalẹ̀ fòfin Ọlọ́run tó bá ti lè mú ọ tó yọ̀ǹda fún ìyàwó rẹ kó ṣiṣẹ́ níta ọ ń gba sálárì ni o owó ojúmọ́ ló ń rí o ẹ̀kọ̀ọ̀kan tó bá supply ọjà òun ní òrówó o kèé ṣe ìwọ ọkọ lọ́ọ̀mọ́ gbowó lọ́wọ́ rẹ̀ a rí àwọn ọkọ ìyàwó tọ́já sí pé ń tán gbógun tìyàwó wọn lé lórí nù kọ̀ mọ́ kó sálárì rẹ̀ fóun tó bá supply ọjà gbogbo owó tó bá rí kó máa kó fóun ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run kèé ṣèwọ náà ní kíyàwó rẹ̀ ó kówó fún a ti sọ pé ó lè ràn ọ́ lọ́wọ́ tó sì bá ń bẹ́ẹ̀ fún ọ kèé wá ṣe pọ́ ọmọ wa gba gbogbo oògùn tiẹ̀ àbí gbogbo ohun tóun náà bá rí torí wípé òun náà láwọn ń tó yẹ kó ṣe ojúṣe tí ó ṣe nínú ẹ̀sìn obìnrin náà máa náwó sẹ́sìn obìnrin lè kọ́ mọ́sálásí obìnrin lè rán èèyàn lọ́mọ́ka àwọn iṣẹ́ tóun náà ń ṣe ó lè sarajọ tí ó yọ sàkà ní inú rẹ̀ ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ kìí ṣe pa ní gbogbo owó tóbìnrin bá rí kọ́ wá kó fọ́kọ ẹ̀ kọjá pé wọ́n ní báǹkì rẹ̀ ká bẹ̀rù ọlọ́run lórí àwọn ìyàwó wa òun náà láwọn fámìlì ó láwọn bàbá tí wọ́n rán ní sùkúù ó láwọn ẹ̀gbọ́n àbúrò tóun náà fẹ́ fàgòkè táwọn náà ó fi lè dá a lẹ́sìn tí wọ́n dá lọ́mọlúàbí táwọn náà ò ní máa tọrọ jẹ tó sì já sí pé kìí sọ̀ràn yẹn lọ́rùn ọ̀wọ́ tó ọjọ́ kọ kọjá pé ìwọ lóòótọ́ máa náwó lórí bàbá ìyàwó rẹ ìwọ lọ́ọ́ máa náwó lórí àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò rẹ kò sí ní tó burú kó ìyàwó ẹ lọ́wọ́ lórí àwọn ẹbí rẹ ṣùgbọ́n kèé sọ̀ràn yan bí pé ọ̀n náwó lórí ìyàwó àtọmọ tóun náà bá wá rí tọrọ lórí bàbá rẹ lórí ìyá rẹ ọ̀nà lórí ẹ̀gbọ́n àbúrò òun náà na lórí ẹ̀sìn òun náà tún fi ṣe àwọn ní ọmọ gbà lọ́wọ́ ẹ̀ ní ọwọ́ asọ́díjà kábẹ̀rù ọlọ́run ìyẹn jálá kọ̀kọ́ ẹlẹ́kejì òun ni pé ṣẹ̀ríà yọ̀ǹda fóbìnrin náà kọ́ dání dúkìá nínú àṣìṣe tọ́pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó máa ń ṣe òun ni kọ́kọ́ àtìyàwó ọmọ ra dúkìá pọ̀ àṣìṣe fọ́ndámẹ́ńtà ẹ̀rọ ni kódà ọ̀pọ̀lọpọ̀ ọjà òun ló ń ṣẹlẹ̀ lórí ẹ̀ ọkọ tó bá kú ọ láwọn tí ó jogún ọkọ kèé sáwọn tọ́lọ́run nìkan jogún ọkọ ni wọ́n ó jogún ìyàwó tíyàwó bá kú ọkọ àtọmọ òjògùn ẹ̀ nínú ṣẹ̀ríà tọkọ bá kú tí ó bá lọ́mọ ọláwọn tí ó jogún ẹ̀ tó bá jásí pé kò lọ́mọ ọkùnrin ó ní bí wọ́n ṣe pín ogún rẹ̀ jẹ̀mọ́ tó bá rí bẹ́ẹ̀ obìnrin náà láwọn tí ó jogún ẹ̀ nínú ẹ̀sìn ó láǹfààní kóun náà dá property ni ó láǹfààní kó dá account number tiẹ̀ ní tówó rẹ̀ ó máa wà ń bẹ̀ bóyá àwọn tó supply ọjà fún àkáǹtì ni wọ́n ju owó sí bóyá sálárì rẹ̀ àkáǹtì ni wọ́n san sí fún un kò sí ní tó burú kọ́dà kàǹtì tiẹ̀ ní kọ́mọ̀ páwa tá a jọ kọ ìyàwó á wà fúnlẹ̀ máwọn ìyàwó wa tó fi já sí pé òsì ọ̀wà àdìran àwa nìkan ni ọmọ a fún ìyàwó náà ò ní níwọ̀nba tọrọ kọ́bọ̀ tóun náà ó fi máa dá sẹ́sìn àbí tí ó fi máa dá sínú ẹbí tiẹ̀ ká bẹ̀rù ọlọ́run owó tó bá wá rí bó o ní ó ṣe máa ná àwọn àáfàá ní ọ̀rọ̀ méjì tó nípọn lórí ẹ̀ torí pé ìyapẹnu àwọn àáfàá ó wà lórí ẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ òun ni wípé obìnrin tó jẹ́ obìnrin mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ kó kẹ̀ máa ná owó rẹ̀ mọ́lẹ̀ alkhas dúnà ibn zawjiha wọ́n lóbìnrin tó bẹ̀rù ọlọ́run gbogbo owó tó bá rí wọ́n lọ yẹ kó máa gbàyè àṣẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ kó tó di pé yọ́ máa ná àwọn kan nínú àwọn onímọ̀ wọ́n sọ báyìí àṣẹ tó bá fẹ́ ra nǹkan yọ́ sọ fọ́kọ ẹ̀ tó bá fẹ́ bùn yàn lówó wọ́n ní yọ́ sọ fọ́kọ ẹ̀ àwọn tó sọ báyìí nínú àwọn onímọ̀ wọ́n ní àwọn ẹ̀rí tí wọ́n gbára lé kámẹ́yọ kan àbí méjì níbẹ̀ wọ́n nínú ẹ̀rí àwọn làdíìfì tí máa mú tọ̀brání àti ibnu asakir tí wọ́n gbà wá wọ́n lànà bíi sallallahu alaihi wasallam ní pé láìsà lèlè mar'ati antantahi kàṣẹ àmìmọ́lìà ìlà àbí ibni zawjiha wọ́n nípa nàbí sallallahu alaihi wasallam sọ pé kọ̀tọ̀ fóbìnrin kọ́ máa ná nǹkan kan nínú dúkìá rẹ̀ nínú owó rẹ̀ tó jẹ́ pé òun ló ní àfikọ́gbà yọ̀ǹda ní ọ̀dọ̀ ọkọ nínú àwọn àáfàá tán sọ ahadithi Sheikh Al-Albani wà ní inú wọn ṣùgbọ́n ara àwọn àáfàá tán ládìísì yìí wọ́n ní ọ̀la láàfíà tó bí àáfàá wa Al-Haythami àtàwọn míì nínú àwọn àáfàá òní hadith ẹ̀rí míì tí wọ́n tún lò òun ni hadisi tí àáfàá wa Amru ọmọ Shu'aib táwọn náà bá wà látọ̀dọ̀ bàbá wọn látọ̀dọ̀ bàbá bàbá wọn tó fi dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn láti sọ pé látẹ̀júsùn lèmúrà àti nìhíbà fìmọ́lẹ̀ à ilà àbí idni zawjiha ìdá amálàkà zawju a ismataha wọ́n ní kò tọ́ fún obìnrin kó wá fún yàn lẹ́bùn nínú dúkìá rẹ̀ àfi kó gba yọ̀ǹda lọ́wọ́ ọkọ ọ̀rẹ́ mi tó ń ṣe wedding mo fẹ́ bùn ní aṣọ ọ̀rẹ́ mi tó bímọ mo fẹ́ ra ready-made fún ọmọ rẹ̀ tó bá ti já sí pé lóòótọ́ ó rí sí pé ọkọ yìí ló ní kápá lórí òun wọ́n ní ò gbọ́dọ̀ ṣe lé ìmáàmù Abu àti Ibn Majah àti Bayaki àwọn ni wọ́n gba hadithi eléyìí náà wá àtàwọn ọ̀rọ̀ míì tí àwọn àfọ onímímọ̀ tí wọ́n sọ. àwọn àfọ àkejì nínú àwọn onímímọ̀ àwọn wá ń ṣàlàyé fún wa nípa wípé obìnrin tó bá jẹ́ alimara aturoshida obìnrin tó ti màjú ọ̀tọ́ gbọ́n kìí ṣe ọ̀dọ̀yọ̀ kìí ṣe dèdèrìn obìnrin ó ní làákàyè ọgbọ́n wọn ló free owó tó jẹ́ pé òun ló ṣiṣẹ́ rẹ̀ ó lè ná ó lè fún yàn bẹ́ẹ̀ ó lè ra nǹkan bẹ́ẹ̀ láì ní jẹ́ pọ́ ẹ̀sẹ̀ ń gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ wọ́n ní ṣùgbọ́n tọ́kẹ̀ dáa jù táwọn ọkẹ̀ fún wọn nímọ̀ràn ni wípé nítorí pọ́lọ́ ní àrìjálù kọ̀wá múnalà nìsà obìnrin lọ́jọ́pọ̀ múlé lórí okùn ìpara kọ̀wá mọ́tò rìjà ara jíjẹ́ òpó múléró jíjẹ́ olórí kíyàwó ọkẹ́ mọ́jà sí pé yọ́ọ́ máa ṣe nǹkan láì ní kárí ọkọ àlọ́ǹgì ni kìí ṣe pé dandan ni kọ́ ẹ̀sẹ̀ gbà yọ̀ǹda ní ọwọ́ ọkọ rẹ̀ wọ́n ní kílẹ̀ rí àwọn wọ́n lẹ̀ àwọn náà pọ̀ wọ́n lára ẹ̀ ládìí tá a Abdullahi ibùnà Abbas gbà wá àáfàá wa jábìrú ọmọ abdullahi gbà wá àtàwọn mìíràn àwọn sàábé pé nígbà tánàbí àsálàm ó ṣe kútúbà tán ní ìdí lọ́dún kan ó wá lọ bá àwọn obìnrin ó lẹ́yìn obìnrin tàṣọ dákínà wà àkífírínà ihsan ẹ máa ṣe sàárà o ẹ sì jẹ́ kí dáadáa yín ó máa pọ̀ nígbà tánàbí sá sọ̀rọ̀ tán pé mo rí pẹ́yìn obìnrin lẹ pọ̀ jù ní inú iná wọ́n láwọn obìnrin wọ́n wá mú gbogbo àwọn yáàrin wọn àwọn nǹkan ọ̀ṣọ́ tí wọ́n kó sọ́rùn wọ́n dẹ̀ ń fi ṣe sọ́dá kọ̀ ní ìdí láìsẹ̀sẹ̀ lọ gbà yọ̀ǹda lókódà ànábì ló tún encourage wọn kan ṣe sọ́dá kọ wọ́n dẹ̀ ṣe láìsẹ̀sẹ̀ gbà yọ̀ǹda ní ọ̀dọ̀ ọkọ wọn lẹ́rìí nìyẹn pé tó já sí pé dandan ni wọn ò bá ní ànábì ẹjẹ́ á lọ gbàdá lọ́dọ̀ àwọn ọkọ wa ká tó máa ṣe sọ́dá kọ bákan náà wọ́n ní ìyá wa Asma bintu Abubakri ọlọ́run kó bá ní yọ́nú sí ànábì paláṣẹ kó ṣe sọ́dá kọ wàlámúyà àmúrò àbìsítì ìdánì Zubair ọkọ rẹ̀ Zubair rúbùnà anabi òní kọ́ ẹ̀sẹ̀ gba ìyọ̀ǹda ìyá wa mẹ́rin náà ọ bọ́kùn lọ́rùn ẹ̀rú láì dẹ̀gbà anabi àtàwọn ẹ̀rí mi kí wàá ní sọ́márì àṣé àwọn àáfàá ní bá wo ẹ̀rí táwọn àáfàá alákọ̀ọ́kọ́ lò wọ́n ní intihak kéèyàn ni náà pa gbogbo iṣẹ́ bá ṣe náà yóò tún ara pé òun ni ìyàwó náà àṣewọ̀tọ̀ ọjọ́bìnrin náà ọ̀dà púpọ̀ tó o ti ṣe nǹkan bú tó o ṣe nǹkan kọ̀lọ̀fín o lẹ́tọ̀ọ́ kọ́ ọ̀nà owó rẹ o lẹ́tọ̀ọ́ kó o ṣe sọ́dá kọ̀ ṣùgbọ́n dáa púpọ̀ kọ́ ọ kárí ọkọ rẹ̀ along in ló débi kóbìnrin mi ọ̀rà lẹ̀ yóò ti kọ́lé tán kó tó sọ fọ́kọ o ò lè ní happy marital home obìnrin mùsùlùmí ó dáa kọ́ ọ máa kárí ọkọ rẹ̀ along ìyẹn lọ́fà tá a ṣe ráwọn obìnrin tí wọ́n ra lẹ̀ tí wọ́n gbá wọn ńgbà wọn bá wá gbá wọn tán tó di wàhálà lónìí kò ní sọ ibi tó ń lọ fọ́kọ kò ní lè gbà yọ̀ǹda torí kò sọ pé òun fẹ́ ra lẹ̀ ó fẹ́ ra mọ́tò lọ́wọ́ ẹnìkan wọ́n gba ọ̀dà akọ ọmọ kárí ọlọ́mọ̀sẹ̀ fámìlì wa ní tọ́jẹ́ pé bí eku àti kíni o àtolóńgbò àtolóńgìnì ká máa kárí àwọn ọkọ wa along ẹ̀yin tẹ́ ẹ jọ́kọ̀ ìyàwó ẹ bẹ̀rù ọlọ́run ẹ má jẹ́ ọjà sí pé tara selfish táwọn ìyàwó yín o tí wọn wàá fi ní trust yín ní ìparí ìdánilẹ́kọ̀ọ́ ìtọ́ra àti láàfin kọ́kọjá apá àwọn àfáà ní gbogbo ẹ̀yìn obìnrin tẹ́ wá ń ṣiṣẹ́ ń ta ẹ ṣàkíyèsí àwọn nǹkan tá a fẹ́ sọ yìí o alákọ̀ọ́kọ́ iṣẹ́ tẹ̀ ń ṣe ń ta owó tẹ̀ ń rí ń bẹ̀ ẹ má ọfà àtàkà bùr wà nù shoes ẹ má ọfà kẹ́mi yín ọ̀gá wàtàrọ̀ fún alazawi fa máa ṣègbéraga sáwọn ọkọ yín kọ́mọ̀jà sí wípé o ìbínú ọlọ́run máa ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ àáfàá lẹ́lẹ́kejì nínú tẹ̀yìn obìnrin tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe àkíyèsí ẹ̀ iṣẹ́ ṣíṣe yín ń ta kò gbọ́dọ̀ yín sí ẹni tó yẹ pé àlùmọ́rú à ìwọ ọmọlúàbí ọ̀wà kú òní ara rẹ̀ nínú ìmúra nínú sọ̀rọ̀ nínú ìṣesí ẹ má jẹ́ ṣe yín ẹ má ó burú débẹ̀ yẹn àáfàá lẹ́lẹ́kẹta ẹ má jẹ́ ọ́ àfẹ́ẹ̀tì àlàáfíà yín gan obìnrin mi ó ti jí kò lé alẹ́ lòun náà ó dé láàrin rẹ̀ bọ́lọ́run ṣe dóbìnrin ó láwọn tí ọmọ bóde lára ẹ̀ lóṣooṣù tó bá lóyún ìnira ni ó tún bímọ ìnira ni ẹ má jẹ́ kí iṣẹ́ ṣíṣe kó kó bá àlàáfíà yín tẹ́ ẹ̀ fi wá ní ráyè sin lọ́hùn àbí tẹ́ ẹ̀ fi ní ráyè tọ́jú ilé tọ́jẹ́ pé òun ni primary assignment yín àáfàá lẹ́lẹ́kẹrin náà tún ni wípé kọ́mọ̀jà sí pé látara pẹ́yìn obìnrin ọmọ wa wàhálà ṣẹlẹ̀ wà kólé kàn ọfà ń tọ́fà àlìbàtọ́ làgán táwọn ọkùnrin ò ṣe ríṣẹ́ mọ́ náà lù gbogbo iṣẹ́ tó yẹ káwọn ọkùnrin ó ṣe àwọn obìnrin ti gbà máa lọ ẹ lọ́wọ́ àwọn iléeṣẹ́ ńláńlá ní ìsìn ẹ ra àwọn obìnrin bí wọ́n ṣe pọ̀ ń bẹ̀ kọ́lọ́n tún ìlú wa ṣe iṣẹ́ ṣíṣe ọ̀gbọ́dọ̀ fantí ọ̀wà jẹ́ pé òun ni ọ̀mọ̀ da ẹbí ìwà rú kọ́lọ́n kó ṣe wá lọ́mọ àlìjánná kọ́mọ ṣe wá ní ọmọ náà ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n àníjẹ́ ojú ibí ìlọ abẹ́lọ́n ìwọ̀nba tá a sọ yìí ọlọ́run jẹ́ wúlò fáwọn tá àtẹ̀yìntẹ́ gbọ́ kọjẹ́ kọjẹ́ sábàbí dáadáa fún àwọn ẹbí wa jẹ̀mọ́ ilé ẹ̀kọ́ mufiliun high school àwọn onígbọ̀wé ètò yìí wọ́n ní kákéde question tá a fi ta á padà sọ ánsà rẹ̀ ẹ sáà máa bá ní ká lọ a sì ń kà lọ́wọ́ ó lé léèyàn one hundred tí wọ́n dáhùn questions yẹn so a sì fẹ́ ṣe àbòsí nígbà tá a bá parí rẹ̀ àwọn tó bá wín ní a kéde ọkọ̀ wọn àti tílé ẹ̀kọ́ bá ní ká fún wọn àìbá àmọ́ ẹ fẹ́ ṣèwádìí nípa ilé ẹ̀kọ́ yìí àbẹ́ ẹ fẹ́ ìbéèrè ẹ sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la nílẹ̀ ayélujára islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.